rahmatullahi wa barakatuh. ọ̀pọ̀ ni fún ọ̀bàrílà tó ṣe wá mùsùlùmí. alhamdulillah. a tún tọrọ àlékún ìkẹ́rẹ́ àti gẹ̀rẹ́ fún anabi sallallahu alayhi wa sallam. ẹnu ọ̀bẹ̀rẹ̀ àná ti wà máa jẹ́ kẹ̀ fún gbogbo wa. aláwọ̀ bá ní sàlékún kí anabi wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ọ̀rẹ́lẹ́ àti sọ̀hábà rẹ̀ dákun tó ọba ti ń sa àwọn tó kẹ̀ pẹ̀lú anabi sallallahu bàbá àti ìyàwó yìí wọ́n lẹ̀ ń kó nù kẹ́ o àwọn aya àwọn ọmọ wa mọ́ yìí wọ́n lẹ̀ kó nù àwọn àwọn ọmọ kí wa mọ́ yìí wọ́n lẹ̀ kó nù àwọn àna wa àwọn ọ̀rẹ́ o àkú ọdún odi ẹ̀mí wa ti rí bẹ̀rẹ̀ oṣù yìí jẹ́mi rí gbẹ̀yìn mọ̀jẹ̀ ajẹ́ntà bá rí a jẹ́ gba ìbádà ìlọ́wọ́ wa tó pọ̀ wọnú rẹ̀ dákun bọ́sù ikú wa gẹ́gẹ́ bí ìjọ ìyàwó bí wa a padà di àtúnbí bí ànábì ṣe sọ́nù àdìsí àbí ọ̀rọ̀ ìrọ̀ jáwọ́ àánú ẹni tí ó ṣoríire nínú Ramadan àbí ọ̀nà ọ̀la nìkan sí rẹ̀ níta mú ọbẹ̀ nú jọ máa lékún ni ibi tẹ́rù tí ń bá wà ń bẹ̀ jọ kàn wọ́ balẹ̀ nìkan sí ọba di báyìí eh, o náà ní í ṣe é fún wa jàmáà eh, ọ̀pọ̀lọpọ̀ wa àdá ọlọ́mọ o a sì mọ̀ pé a tún padà lọ sọ́dọ̀ ọba àdẹ́dà oríṣiríṣi ni tó ń kálukú ń fẹnu rẹ̀ sọ báwẹ̀ ṣe dé ẹlòmíì ó pè níyàwó ọlọ́run ìyàwó ọlọ́run ni kí ló ń fẹ́ gbáwẹ̀ sí nígbà tó yẹ pórí òun dàrú bẹ́ẹ̀ lómi ọba tó yóò ní à wọ́n fẹ́ kó lówó lè mọ̀ débi ṣe ń pòlò sí ni kó lè sàánú bọ́ ọba fẹ́ gbà á bọ́ ọba fẹ́ mọ́ gbà á bọ́ ọba tún gbàgbọ́ oríire òpè tó ọba pè nínú ẹgbẹ́ nìkan nǹkan nǹkan jẹ̀mọ́ra àìmọ̀ pé okùn kan bẹ tó so wá mọ̀ bá dẹ́dà òun náà lókun mọ̀ dá yín sáyé kẹ́ ẹ lè jọ́sìn fún mi ìyẹn ti kú òun ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀mọ̀dí tí wọ́n ti torí ẹ̀dá wọn àwọn mímọ̀ wọ́n ní gbogbo ẹni tí ọba ti mọ̀ pé ọlọ́run ọba dà kó hàn wá jọ́sìn fọbàdé ìlàláyé mo ni o kí n sì lè ráyè sin ọlọ́run náà ni kí n ríbi máa dé sí mo fa sọ́rùn ni o kí n má bàa wà òun náà kí gbogbo ẹ̀ sórí kálẹ̀ sí lọ́ọ̀ni kí lè rí wa jàmínà hadith nàbí ọ̀rọ̀jà mọ̀bùkọ́rù wà mùsùlùmí sọ̀yìn àmì hadith àbí ìrọ̀rọ̀ta fa à ń tọkọ lọ́wọ́ olùbákọ̀rọ̀ ọlọ́run bá fún màálù ìlọ́rọ̀ sọ màálù bá ní ìwọ nígbà wá mú mi tó ń gún mi máa kùlùkùnà lè hádà ọlọ́wọ̀ dáwà màálù fún gógùn wà iná máa kùlùkùnà lè harf ọlọ́run dáwà kí wọ́n máa fi àròkọ ni àwọn ọmọ ní abúlákẹ́ẹ̀tì ọ̀rọ̀ ọmọ ẹranko ọmọ tọ́lọ̀ nítorí ẹ̀dá ó sì máa ń tọ́torí ẹ̀dẹ̀yìn ẹ̀yìn mi kí n bá yín fa ọba lankẹtẹ fi ń roko kí máa ń kọbẹ olólùn dasi ẹsìn ni a máa gùn ọ mà pé ntọ́lọ́wọ́n bá dèmí fún kọ́lọ́ fẹ́ máa lùmí fún yìí ọmọ ẹ̀rọ kó máa ń dà fún àà kọ̀ bá mu kọ́ máa ní ọmọ màá ni o ìtẹ́dùn òpó òpó kẹtàládé yìí o nínú òpó ẹ̀sìn ìsìláàmù òpó èmàdẹ̀ni àsọ̀ọ̀mù ìkóraró ìgbàwẹ̀ fọba àdẹ́dà ìgbàwẹ̀ fọba àdẹ́dà yìí in tó tóbi pọ̀mọ̀lé aṣọ fún wa ní ìjẹ́ẹjọ́ ọba àdẹ́dà sọ di ọ̀ranyàn sínú ẹ̀sìn lẹ́yìn ọdún kejì sáfìsà sálàmù dékìní o tó dé Madina jẹ̀máà àwọ̀ àbẹ̀rẹ̀ àwẹ̀ àtọ̀bá pẹ̀lú kárọ́sù ní o kìí ṣe pọ́n kó jókòó mítìn pé tó báyìí láwọn kọ́ sílẹ̀ rí pẹ̀lú sàtàràm àdébì ìmọ̀jọ́ táwọn ọba bẹ̀rẹ̀ wọ́n lọ mọ àwọn oṣù náà ni àdébì òṣèré jẹmọ́ ẹ̀ méjàdá aláàmù ẹ sì jẹ́ kájọ́ àmọ́ bọ́ọ̀ lẹ́nu àfẹ́lẹ́ lẹ́nu àfẹ́lẹ́ lẹ́nu àfẹ́lẹ́ ọba adẹ́dà sáànù ń kálukú náà pẹ̀lú àtijọ́ ọ̀rọ̀ ká lè bá a mọ̀ pé ilé ìkọ̀sẹ́rì gbogbo eléyìí ó ti jọ clear tiwa jẹ́mọ́ ọwọ́ akú àwọn ẹ̀kọ́ àti àwọn ìdájọ́ ẹ̀sìn wa lórí ààwẹ̀ tẹ̀bùyìtù síyàm tẹ̀bùyìtù níyà ní síyàm nǹkan àkọ́kọ́ a gbọ́dọ̀ rí wípé a ti fi àníyàn ṣáájú kó tó rí pé a máa gbàwẹ̀ fún ọba dẹ́dà kí n túmọ̀ tẹ̀bùyìnù tàyínù yọ́ mọ̀ tẹ̀lé níyà mo fẹ́ gba àwẹ̀ Ramadan ẹwà fáwọn akún méjì ń bẹ́ẹ̀ àwọn apá kan ní lóró kó tó di pé àlùfàjáàrí ọyọ bí ìbáàjẹ ìṣẹ́jú tẹ̀lúkù ni ó ìṣẹ́jú mẹ́wàá ni ó kìrìtà ni ó ọba dẹ́gbà àwọn fẹ́ gbàwẹ̀ fún ọ èyí sì jáwẹ̀ ẹlẹ́ẹ̀kẹta inú rọmọdọ́nì ẹni tí ọba ti ṣe báyìí tọ́ba yẹ bí wípé àlùfàjáàrí bá yọ wọ́n ní kò ní ààwẹ̀ kí ló fà nítorí wípé kọ̀dà níyàn pọ̀ gbàwẹ̀ fọba dẹ́dà tó fi di wípé táìmù táàwẹ̀ ọ bẹ̀rẹ̀ ti wọlé máa lọ bí ọ ìṣẹ́jú mẹ́ta mẹ́rin márùn ti lọ́nù rẹ̀ ọ àìsí àdáni ọ̀pọ̀ òǹfẹ́ gbàwẹ̀ ajẹ́pẹ́rú ẹni bẹ́ẹ̀ tí ń dẹ̀ni ẹlẹ́yìn gbàtà nìfọ́jàrí ti yọ kèé sódi di ọjọ́ lọ́dọ̀ ìgbàwẹ̀ fọlọ́wọ́n bá mọ́ torí kèé saláwẹ̀ ṣáájú kó torí wípé ọ̀dà nìyàn ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ kejì ni wọ́n ní kìsìlẹ̀ rí wọ́n láwọn lẹ́rìí wọ́n lẹ́rìí àwọn náà ni àdìsí àwa Aisha tí wọ́n mú àdárọ̀ àkútúní gbà wá mọ́mọ́dún gbà wá mọ́mọ́dún àìsí gbà wá ní pé oṣù ọlọ́ni man lam yubayyitis siyama qabla tuwul fajr fala siyama lah ẹn tí ọba ti ní ìdààmú rẹ̀ kó ti lánìyàn pò ń ti ń gbàwẹ̀ fọba dẹ́dà sáré mọ̀jáde báyìí ọmọ lọ kọgbà awẹ́ o bó ṣe pé lẹ́yìn níbi àwẹ̀ náà ni ẹnu kún àdéhìsì pọ̀ ṣùgbọ́n ìfẹsẹ̀mọ́lẹ̀ ń rẹ̀ àwa ń bọ̀. wọ́n ní mà wípé ó ní lèyẹ gbọ́dọ̀ máa dà níyàn jọ́kọ̀ọ̀kan jọ́kọ̀ọ̀kan wọ́n ní kí ló fi jẹ́ ìbàdà jọ́kọ̀ọ̀kan wọ́n ní kí ẹ̀mọ̀ pé ìdá fàsádà sí yàmù yọ́mìl ahadi láyùsábíbù fàsádà yọ́mìl ismail tí èèyàn bá sí nǹkan kan sí rẹ̀ táwẹ̀ bá yẹ jámọ lọ níjọ́ sunday tó bá tún bá àwẹ̀ níjọ́ monday tí nǹkan kan tó ṣe níjọ́ sunday táwẹ̀ fi jáun tí ó ṣe ní monday àwẹ̀ monday ó àwẹ̀ kọ̀ọ̀kan dúró kò sì sọmọ́ra wọn ìlọ́ni muskila àìmọ́ sọmọ́ra wọn yìí ajẹ́pọ̀sẹ̀ nìkan kẹ́dẹ̀ tí ọmọ àdàníyàn ẹjọ́ kọ̀ọ̀kan hmm. fáwọn ẹjọ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kejì ni pé bódi di ìbáàdà ni ọlọ́ni ṣáàrù Ramadan oṣù Ramadan ajẹ́ pé láti wọ́n rẹ̀ dé parí rẹ̀ bẹ́ẹ̀yàn bá ti dàníyàn pé mo fẹ́ gbàwẹ̀ fọba o mọ́fà rẹ̀ ṣe mí o tí n bá ti ẹ̀ sí ẹ̀ travel àbí ẹ̀kẹ́ ṣe mí ìdájọ́ àníṣe ń yù bí olúyàlè fi tọrọ tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí mi tí ó mú mi jáwèé a mọ̀ wípé tí n bá tó fẹ́ ṣe ìnáàfù mo tó fẹ́ kọ́ǹtì láwẹ̀ padà a mọ̀ pé yòó já mo fẹ́ bẹ̀rẹ̀ padà ní lápẹẹrẹ èèyàn ti dàníyàn báyìí gbogbo wa níbẹ̀ lónìí wa pé ọlọ́run méjì ara rẹ o ó nílò oṣù kọlá fẹ́ gbà so kọ̀sẹ́nì kan tó ń sọ fọ́nà wípé ẹni tó bá ti ṣe sáà ẹ bóyá inú rumi ni náà gan inú ilé márùn mi gan mo lè dìsáàdì gan kí n tún jábí méjì kan mẹ́ta mo tún ìran kọ̀sẹ́ntì ń sọ bẹ́ẹ̀ nù wa kódà àdúrà wa nípa ọlọ́mọdé àrí nǹkan tí ò ní jẹ́ agbáwẹ̀ tán so àyàfi tó bá jẹ́ pé nǹkan tó lè bírèkì wà láàrin kọ́kẹ́ tìràkù bíi dọ́mẹ́ta ó bírèkì tó bá dé padà kó tó sàníyàn yẹn sọ ọ̀rọ̀ kejì ó ní èmi fi ń sin ọba dẹ́dà o òun náà ni pé gbogbo wa ti ní dààmú ìbáyìí láti bẹ̀rẹ̀ pé ah, oṣù tó ti dé báyìí o ọba dẹ́dà sànú wa o ṣe kankan o a jẹ́ wípé àní múṣkìlà ná ẹnìkọ̀ọ̀kan wa tá a bá ti fi pín ẹ̀ ti róṣù báyìí ọba dẹ́dà dákun jẹ́mi wọ́rẹ́ yìí o o àti ń dà níyàn fọ́ bàdẹ́dà náà nù àà jẹ̀mọ́ àìbá ọmọ gbé sàrí kalẹ̀ tàbí mọ́ sọ pé òun jẹ àárọ̀ sàrí náà ni ó pè àníyàn náà nìyẹn àti clear mbẹ́ ṣùgbọ́n tó yẹ pé àwẹ̀ ti èyí èso ọ̀rọ̀ yẹn ni ohun ò mú àǹdàníyàn lọ́wọ́ ìgbà téèyàn bá tó fẹ́ bẹ̀rẹ̀ sí máa tẹ́rẹ̀ yọ mọ̀dàníyà kílẹ̀ ní wa jẹ́ àfi sahihayn min hadithi umil mu'minin aisha ta rabbi allah ta'ala rọ̀dọ́wà ìyàwó aisha náà sì sáà kan ó sọ lọ́wọ́ wọlé padà àníbí ibi sì à ń pa mí o ṣé ẹni ìkẹta lè jẹ́ lé wọ́n ní àdùn kíkọ̀ mọ̀sí ìyànkan lè àdùn bí ní idan fana sọ imon kò sí wàhálà wọ́n mọ̀ bá wẹ̀ lọ òyìn lọ bí ọwọ́ ìyálẹ̀ta bí ọwọ́ ọ̀sán bí ọwọ́ ọ̀rọ̀lẹ̀ ó ń tọ̀hún ọláǹfààní àti máa bá wẹ̀ lọ báwọn pẹ̀lú méjèmú pé kò tí ì jẹ nkankan níjọ àbí èyí ti jẹ nkankan àbí ní màá bá wẹ̀ lọ ìbéèrè wá dé ẹni tó bá jẹ́ wípé ààwẹ̀ tí èso ọ̀rọ̀ yàn ni ọfẹ́ gbà fọba dẹ́dà ọwọ́ afẹ́ gbà pẹ̀lú pé kò sí nkankan mọ́ ṣé odidi ọjọ́ kan náà wọ́n fún ni àbí ibi tó náà ti gbá nìyẹn o ibẹ̀ ni ó ti gbà ládá àwọn apá kan àfáà ní odidi ọjọ́ kan ọlọ́run fún ìkẹ́ ọlọ́run pọ̀ àwọn apá kejì ní ti bí ọlọ́run ti hánà bí ìṣe akọ́mọ sọ pé ìnámọ̀lá máa ń di nìyá gbogbo tẹ́tẹ́ ń ṣe yìí àníyàn lẹ́ẹ̀mọ̀ ti gbà ládá o ibi ó ti dàníyàn náà ó ti bà gé déédéé tí ó fi gbà wẹ̀jọ́ náà ìṣẹ̀lẹ̀ mi ti ń sinọ́ nínú àwọn ọ̀rọ̀ méjèèjì táwọn mímọ̀ sọ àkílẹ̀ àyùn àwọn bọ̀ jẹ̀máà bí àwẹ̀ ṣe bẹ̀rẹ̀ ilé ìsìn tá a gangan làwọn ìjọ́ranyàn fún fa inna sọ́ọ́mà yẹlizamuli kulli muslimin áàkìlín àwọn لكل مسلم مكلف قادر مقيم gbogbo mùmìnì tá a ti láwọ ẹ̀sìn bọ̀ lọ́rùn òun náà lẹ́nu tó ti bàlágà mùkálàfù nìyẹn áàkìlù ni ó tún jẹ́ gan ẹni tílàkàyè rẹ̀ ń bẹ̀ ń bẹ̀ wọn ọ̀rẹ́ ẹni orí rẹ̀ bá ti yẹ̀ wọn ọ̀rẹ́ láti máa ń sọ fún wa pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ má bùú yàn ẹ má attack percent ẹnìkan ẹni lẹ́nìkan kọ́kọ́ wèrè kò ní kírun ní ìsìn wèrè kò ní gbáwẹ̀ lápẹẹrẹ ní ìsìn àwọ̀wádá àwọn bàbá kan ní ẹ̀jẹ̀ pọ̀pọ́ọ̀fù wọ́n ní àgbà ẹ̀sìn làwọn ọlọ́run ló ti yọ̀ǹda pọ̀pọ́ọ̀fù káwọn máa jẹ́ pẹ̀lúbẹ̀bì náà àníbí ọmọ sí báyìí àwẹ̀ ni níwájú ọlọ́run àwọn asúnmọ́ bàbá bàbá ẹ̀mọ́bì náà bẹ́ẹ̀ sí ń gbọ́rọ̀ kalẹ̀ ọjọ́ bẹ́ẹ̀ ń pe ọpọlọ yín ti yẹ o àbàbà ah, ní tipẹ́tipẹ́ léhùn ah, lábàáyé adé àlékíà wọn ọ̀ràn wèrè ní láwẹ̀ gbà ẹ̀mọ́bì náà ẹ̀pọ̀ yín ti Ah, ah, ah. wọ́n làwọn aráalé gan mọ̀ mo tí ìbọn ta ni kí làwọn da alábùsí so ẹni tí wọ́n fẹ̀sẹ̀ hàn wọn ò bó níjọ́ kan tó kọ́ mọ́ fi gbà wẹ̀ tó sì lágbára àti ṣe bẹ́ẹ̀ ẹnì kan ṣe wáá dé tí wọ́n mọ̀ sọ́wọ́n fún wa gbogbo àwọn ilé ìlàfin sọ pé bá a ṣe rí agbọ́rọ̀ tó ẹ má jẹ́ kí a di ẹrú ọ̀rọ̀ láì ṣèwádìí rẹ̀ dáadáa o àwa ń bọ̀ àwa gbọ́dọ̀ pàkíyèsí wa sáwọn èèyàn kan àwọn èèyàn méjì kan ń ìdájọ́ wọn ọlọ́rẹ̀ papọ̀ àwa ń fojú ọ̀tọ̀ọ̀tọ̀ owó wọn gbogbo ẹni ọba já láàárẹ̀ méjì pín sí o mọ́rọ̀dún yúrùjà burúurú wà mọ́rọ̀dún la yúrùjà burúurú tí ń bẹ lára èèyàn tó jẹ́ pé tíwọ̀ gbogbo làmáwò pé nọ́mà ni nígbà tábí kan lọ bí mọ́ lọ o ẹ̀ bí méjì yóò lọ ọ̀fìnkì pọ̀ débi pé sísìn ọwọ́ fífọ́lọ́ ò fi lè kò sábúrú bí kó fáwọ̀ ẹ̀lẹ̀ yóò tún àwẹ̀ yẹn gbà padà ní tiẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ṣùgbọ́n ààrẹ kejì ní ààrẹ tó jẹ́ wípé àìríran kan pé yóò lọ lọ́dún ẹ̀ tọ́lọ́ ń bá ti ṣe àdánwò fún yóò máa nọ́ọ̀sì ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò rà máa lo oògùn sí yóò máa ṣe yóò máa ṣùgbọ́n lápẹẹrẹ wọ́n nìkan ti ṣe èèyàn nìkún ikùn rẹ̀ ọ̀bọ̀rọ̀ máa gba oúnjẹ láàrin fifteen fifteen minutes ọ̀rọ̀ àyíká thirty minutes kí ni kókó jẹun kọ́pọ̀ o kókó rọ̀ máa jẹun kankan ẹni ó ti nọ́ọ̀sì nǹkan báyìí ti ń gbẹ ẹ̀jẹ̀ lára rẹ̀ fọ́wọ́n mọ́ ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí irú ẹni yẹn ààrẹ tá kan pé yóò lọ ni òye ti di pẹ́ṣẹ́ǹtì ààrẹ yẹn ó wá ní irú kejì náà tó jẹ́ pé ó ń tọ̀ náà pẹ́ṣẹ́ǹtì ló ń tọ̀ àwa ta ni mọ́n àsọ́ọ́bà wúlé harọ́mù fàṣọ́ọ́rọ̀ bì í lé harimá gbogbo ẹnikẹ́ni tó bá ti di wípé ogbó bá ti di ara rẹ̀ ogbó máa ń wí kí ààrẹ èèyàn tí èèyàn lè ṣe tẹ́lẹ̀ tí òun lè ṣe mọ́ àgbàlagbà tó fi di wípé ara rẹ̀ ò gbé bíi para ẹni mọ́ àti ẹni tí ọlọ́run ti fi àdánwò kàn débi pé ààrẹ ò lè lọ mọ́ ìtumọ̀ nǹkan kan náà jọ̀nà méjèèjì kí wọ́n máa ṣe wọ́n máa bọ́ọ̀yàn ni o wọ́n máa ṣe kí ni o wọ́n máa bọ́ọ̀yàn àǹkúlì yaomi miskinan yùtù ìmáàmì àǹkúlì yaomi miskinan ẹni tó jẹ́ pé ààrẹ ti ń ṣe ààrẹ tí àrùkú yóò lọ mọ́ ni nítorí pé tọ́wọ́ pa bí ebi ló fi lọ́jọ́ tí wọ́n gbà padà lẹ́yìn Ramadan ṣùgbọ́n kò sí ọjọ́ ọ̀gá fẹ́ ní eléyìí ó ń bá lọ bẹ́ẹ̀ ah ọlọ́run dákun ṣàánú wa wọ́n rẹ̀ ní kẹ̀kẹ́ rẹ̀ ṣàánú wa ah tí wọ́n bá ní nǹkan kan wọ́n pẹ́ nǹkan sọ ni bí wọ́n bá lẹ́gbẹ̀rún nǹkan wọ́n pẹ́ nǹkan sọ ni tí wọ́n bá ní mílíọ̀nù nǹkan wọ́n pẹ́ nǹkan sọ ni ah àìmọye ní ṣe kí ni o ní nǹkan ẹlòmíì ti wọnú láàbù ó jáde padà nígbà àwọn ó gbé èsì tẹ́sì fún ní tí wọ́n sọ fún sí pé àtẹ́jà lẹ́lẹ́kú ó sì wà lẹ́nu ẹ̀ ní ìṣòro tí lo bí ọdún kan kò tí kù so ìsì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé àtẹ́jà mi lórí kíni o ló lékú lẹ́la fún àkàbá sórí pé wà o èyí tó tí ìfikú ọmọ ìgbàwẹ̀ náà ni o ìtẹ́ ni ọlọ́run gan tó ní wá gan bọ́ bá jẹ́ pé bó ṣe tó ló ṣe fẹ́ ṣe wá ni ta ni ó rì sí ọlọ́run kàǹkà pọ̀ subhanahu wa ta'ala ọlọ́run kàǹkà pọ̀ bọ́ bá sì fẹ́ kí gbogbo owó sìn èyí tẹ́nìkan ọmọ ayẹnu sọ́nà ẹ̀ kìnnìkan bá kíkẹ́ ẹ̀yàn àà kò sí tó lé ń bẹ̀ kọ́kànlá rọ̀jò náà ní kọ́wá dójú omi gbóná ẹnba ti ń sinmi omi ọmọ tuntun tó bá ti ń dára rẹ̀ ẹjọ́ bá ti sinmi omi ọmọ abola ẹ̀rí àwọn ẹ̀rọ pé ọlọ́run ń wò fi kankan mọ́ fún mi táàmù kankan ń wò ní táàmù kankan tí wọ́n fẹ́ fi ṣe ẹni wọ́n fún mi táàmù mi ṣe ní ti ìsáfún mi gbóná jù. so ọba dẹ́dà ló ti parí ètò oh, ọlọ́run dákan mọ́ dáwà fún yà mọ́ dáwà fún yà nígbà tó dọ́dọ̀ adá ọ̀fọ̀ wọlé yìí àwọn ẹ̀mí kan gbọ̀n bọ̀ lẹ́pìrì látara ẹ̀ ọ̀rún sọ́dọ̀ àwọn eléyìí nínú ọmọ rẹ̀ ni mo dá wọn fún pé wọ́n wà àlìjẹ̀ náà paradise ò ní wọ́n sọ̀rọ̀ wọn kà mo fi sọ láni kì ṣe pé nǹkan ní ẹ̀sẹ̀ fún mi ṣáájú ó ń fọwọ́ lẹ́yìn àkàtúndà rẹ̀ sọ̀rọ̀ àwọn eléyìí mo dá wọn fún náà ni wàhálà ùbáàlì yìí sì wọ́rí kọ̀ọ̀tẹ́ tí ó pè lẹ́jọ́ ọwọ́ àti kádàrá lé ayé bọ̀ àárín méjèèjì eléyìí sílẹ̀ eléyìí sílẹ̀ gbogbo bí ọba sọ pé yóò forí iná lọ̀rọ̀ rí ọjà kíkẹ́ yìí nítorí ọmọ ìsìsẹ̀mí rẹ̀ sí lọ́wọ́ bẹ̀rẹ̀ ọlọ́njọ́ ọlọ́ndakùn níta wò fi lẹ́ẹ̀kẹ́ ìbú ẹnìkan yìí o níta àti sọ wípé níta ń ṣewájú ọlọ́run ọba ó ti tó wa ó ti bàbàrà àárírú ẹ̀rí ẹnìkan òṣèrú ẹ̀rí ire o torí kò sẹ́ni tọmọbi tó ń wọ́n parí rẹ̀ sí ọlọ́ndakùn jẹ́ àparí ẹ̀rí dáadáa jẹ́mọ́ àwa bọ̀ bóun jamaa fún ọjọ́ àwẹ̀ kọ̀ọ̀kan ó wá ní ọ̀nà méjì onílẹ̀gbàṣe ọ̀nà àkọ́kọ́ òun náà ni kí wọ́n mú sáárì jamaa ẹjọ́ oúnjẹ òòjọ́ kọ́ ní à ń sọ o pé yọ́ bọ́yàn láàárọ̀ yọ́ bọ́yàn lọ́sàn yọ́ bọ́yàn lálẹ́ nǹkan o ẹlùmíṣẹ́ ni ẹ wá o ẹ gbé sáárì fún àti sínú lẹ́ẹ̀ka ìjọ kan tá ń ba yín sọ bẹ́ẹ̀ ẹ mọ́ fúnlẹ̀ máwọn èèyàn ẹ mọ́ da àlámọ̀rì rúkẹ́ pèlẹ́sìn ọlọ́wọ́ba fáwọn èèyàn ìjókòó ẹ̀kan náà ni tó bá wù èèyàn lè gbé sáàrì tó bá wù èèyàn gbé kí ni o èèyàn lè gbé sísinu èyí tó bá wù èèyàn méjèèjì ni àwọn àfáà wa pín méjì lórí rẹ̀ wọ́n ní sẹ́ ìtààmù àbí tẹ̀mùlíkù àwọn apá kan ní àwọn mú ìtààmù ìtààmù ni wípé kéèyàn máa gbé oúnjẹ ìjókòó ẹ̀kan fún yàn tí ó tí ó tí àwa náà jọ máa déédéé oúnjẹ àti mu ẹni inú ẹni inú wà ni sì máa àwọn iṣẹ́ kan bẹ̀ tó lè bí ẹ̀ ti ń gbẹ́lẹ̀ tọ́jọ́ ẹlòmíì èèyàn gbẹ́lẹ̀ oníwọ̀lọ́bùn ra àmàlàwà àmàlàyé tí ìdèlẹ̀ ó ti parí bẹ́ẹ̀dì 1000 wọ́n ní àṣẹ́ẹ̀tù padà jàmìlá orí àà òun panu ní irú inú tí wọ́n fi máa ń mú kọ́run o. ẹ̀bà kóńgò méjì. ẹ̀bà kí ni. kóńgò méjì. ọlọ́mọ sí bàṣẹ ajẹjẹ o bàbá kan bẹ́ńjọ́n àwọn ọmọ ẹgbẹ́ta lè káàkiri àdúgbò nígbà tá àti ìdàgbà tó báyìí pé ńgbà tá a kéré ńgbà ò lọ dàgbà ní àwájú àwọn àgbàlagbà ńgbà tó yẹ no ńgbà tá dàgbà tó báyìí tí wọ́n bá gbẹ́ wọ́n bá gẹ́ẹ̀tì abọ́ gàrí kan wọ́n mú ìlàjì tí ti bí bá ti sin pàṣẹ wọ́n mú kejì sí níjókòó ẹ̀ kan ah, àdíjókòó ní wọn o hmm. ṣé ìdùnnú ìdùnnú iṣẹ́ tí ń ṣẹlẹ̀ lámọ̀ pọ̀ ọba kàtí ẹgbẹ́ káwọn kí ni mú kú mi ò gbọ́n sáwọn ọmọ tí ó ṣẹlẹ̀ jẹ iye kan báyìí láàárọ̀ ó dá mú glass cup kékeré tí báyìí sí báyìí ó tó dá lẹ́nu ẹ̀ ní òun kọ́ mọ wàwẹ̀ òun kọ́ mọ ṣe ọ̀ràn ọ̀ràn ọ̀ràn pọ̀ ló jẹ́ wọ́n ta ṣe bàbá tó ti wọ seventy five ọ wà nú ọkọ̀ two hundred and fifty million pẹ̀lú AC lórí ọ wá rí tẹ́lẹ̀ kẹ́gbẹ̀gbẹ̀ kọjá nú ọ̀dọ̀ tóun ọ̀zù lọ wọ́n rọra ọmọ ah, wọ́n down please please nàìjíríà kí ló ń ṣe èèyàn ọ̀dọ́ yìí kí ló ń ṣe èèyàn ọ̀dọ́ yìí tí mo ràn ràn àbàbá yẹn ní àdìdì ju báyìí lọ nígbà ọlọ́run padà pé kí èrè ọ jáde níbi wàhálà yìí ilẹ̀ dàbá yìí inú tó wà wọ́n tí wọ́n sì láàfin mu ó ga ìkúrò náà ti mọ irú oúnjẹ bẹ́ẹ̀ bó ṣe rẹ́sì àtẹwà bó ṣe búrẹ́dì àtẹyin bó ṣe su àtẹyin àti bó ṣe àmàlà bó ṣe iyán bó ṣe fùfú jẹ̀mọ́ ẹ̀jọ̀ ká sì jẹ́ kí oúnjẹ ìkó lóúnjẹ ìjókòó ẹ̀ẹ̀kan níjọ́ kan o kèrèsé jókòó mi kèrèsé jókòó ẹ̀mẹ́ta o òde ni ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà kan ní tẹ̀mílíkù ní ẹsẹ̀ wọ́n ní ẹgbó oúnjẹ nfóńtọ̀ nǹkan lọ rèé ṣe bọ́bá ṣe wù tẹ̀mílíkù tó ti á dá dáadáa mí ilẹ̀ kí n dáadáa mí ilẹ̀ ni a ṣe mọ òdiwọ̀n tí wọ́n fi ṣé abọ́ ráìsì kan ni ṣé ìlàjì abọ́ ni ṣé agolo méjì ni ṣé agolo mẹ́ta ni wọ́n ní ẹ padà sí bí ìlú bá ṣe rí ní ìsìn bẹ́ẹ̀ ṣé wọ́n àwọn ìyà tí wọ́n máa dáná tí wọ́n bá wọn abọ́ ráìsì kan ná wọ́n sọ ah tó bá jẹ́ ìrìnàtí máa ń jẹ ń pọ̀ wọ́n lè pé èèyàn mẹ́fà ni ó jẹ tán tí ó bá jẹ́ pé àwọn èèyàn tí wọ́n jẹ ń pọ̀ ni wọ́n lè pé ó yóò yàn mẹ́wàá wípé agolo kọ̀ọ̀kan lẹ́nu kọ̀ọ̀kan jẹ kápọ̀ wọ̀n tí wọ́n ti ní wọ́n lè pé ẹja kàn fi sí ọbẹ̀ ẹbí èèyàn bíi mẹ́fà àbí kíní kan so oyè wọn tí a jẹ́ wípé ẹ ń bá fẹ́ àwọn afáwa ni ẹ ń bá wá fẹ́ gbóúnjẹ tútù fún èèyàn kọ́ran ti pé yọ lọ́bẹ̀ o kó sì wú ẹja máa o kó sì àrà máa gbọ́dọ̀ lè sákọ̀rọ̀ lọ́dún jẹ tútù láàgbè fún káwá gbé ráìsì nìkan fún so àtúwò èlò nìkan tọ́wọ́jẹ́ ráìsì náà yìí máa lẹ́ja tọ́wọ́jẹ́ ráìsì náà wọ́n máa ń fẹ́ so yìí máa lẹ́yìn so gbogbo nǹkan báyìí a gbọ́dọ̀ rí paapò síbẹ̀ àwa ń bọ̀ jàmáà ojú kanu ojú kejì wípé èèyàn tiẹ̀ wá lè máa pàjọ rọ̀mọ̀dọ́n ti bẹ̀rẹ̀ báyìí kò gbúdọ̀ fẹ́ nìkan múná nìkan múná nìkan múná nìkan tó bá wá rí gbọ́dọ̀ tó ń bá wá lọ tán ọgbọ̀n lọ jẹ́ ni o ó dín ọ̀kan lọ́gbọ̀n ni o ọ wá lè ṣẹ̀ṣẹ̀ wà bó aláìní báwọn ó lè kó wọn jọ ń jókòó ẹ̀ kan ó lè ṣe ẹ̀ méjì ó lè ṣe ẹ̀ mẹ́ta ìyẹn tẹ́ntẹ̀ jẹ́dọ̀ bá ṣe rọ̀ ní ọrùn sí so jama eléyìí náà jẹ́ àmà eléyìí dẹ́ ni ìṣiṣẹ́ arẹ́sìn malik àròbí alátànàdọ̀ àròbí náà lọ sáàdúrà fún pé ọba adẹ́gà yóò jẹ́ kẹ́mi rí ẹ̀mí rẹ̀ dẹ́gùn tó fi di pé kò lè dá àwẹ̀ gbà mọ́ ara rẹ̀ ò gbé àwẹ̀ mọ́ yá àkó aláìní ọgbọ̀njọ́ nígbà rọmọdún bá lọ tán yọ̀ọ́ bọ̀ gbọ́n níjókòó ẹ̀kan ìbéèrè wádìí jẹ́mọ́ bàbá rẹ̀ àmọ́ ní owó sí wọn ṣùgbọ́n owó ìsábà dúró wọ wọn a náà máa tọrẹ wọn láìka òṣèṣe nǹkan wọn wá rí wípé rọmọdún ni ó kù oṣù kan yìí àbí rọmọdún ló kujọ márùn ló kùjọ mẹ́rin ṣé wọn lè bọ ọgbìn èèyàn ẹlẹ ní rọmọdún kùjọ mẹ́ta jọ mẹ́rin àwọn àfáà ní àlè ṣe bẹ́ẹ̀ o nítorí pé n tí ó mú ìbọ́yàn lójoojúmọ́ dọ̀rọ̀ yàn fún wọn kì í tí ì sí lọ́rùn wọn kí ló fi dá lójú pé wọ́n dìgbà náà ọlọ́njọ́ mọ́tì mẹ́lẹ̀ kankan wọ́n dọ̀bá yìí ìgbà tí ṣe ọlọ́mọba tó dọ́rú èèyàn ṣùgbọ́n gbogbo ń tà ń sọ yìí yóò máa dàrú létí ẹlòmíì nítorí wípé oúnjẹ ti wọnú ẹ̀sìn lọ́dọ̀ tiwọn. ìwà tó fẹ́ẹ́ ṣe báwọn ọwọ́ abẹ́rẹ́ lọ́wọ́ àfa tí ò tí ì àwẹ̀ pé wọ́n láwọ́ ọmọ bọ́yàn jọmọ́ ńgbàtà òkùnkùn ní ìwùlẹ̀ gbàgán tẹ́lẹ̀ pẹ̀lú ti àgbàtòdé ọmọ méjì ti dáadáa pọ̀ kọ́dà ẹgbẹ̀rún márùn-ún ní ẹni kí mọ́ fi ṣe ètò fẹ́nìkan lójúmọ́ bàbá ẹlẹ́lẹ́pẹ́ ṣe gbogbo oúnjẹ wà lọ́wọ́ yín lódìdí kọ́dà wọ́n ti sẹ́ndì ẹ̀ níṣe o ti pọ́sẹ̀ méjì lọ́wọ́ mi máa ń pé kí n ti ẹ̀bẹ̀ yín àáfà ó mímọ̀ léèrè wípé ṣé èèyàn wulẹ̀ lè ṣe kí ní nǹkan kó tó di pé lábẹ́rẹ́ lè sí rọ̀mọdọ́rọ̀ ló kún jọ márùn-ún yìí ṣe one hundred fifty thousand mọ̀nù àbí èrò nu bàbá ah, bàbá ní iye náà náà ni ó jẹ máa wò pé kí n kò lè lọ àbí àbí gbà rọ̀mọ̀dọ́ mbadé látò máa ṣe ni bàbá ọlọ́run dákun má da ibi iṣẹ́ o ẹni ebi bá ń pa ń táìmù ntí ọ̀sán náà ni pé àhà kọ́dà ẹni sẹ́lẹ̀ gan ló ti kóṣù mẹ́fà sísìn máa mọ́ ṣiṣẹ́ náà àti ọgbà á mọ́ ti yọ̀ràn kúrò lọ́rùn ara wọn so àyíbẹ̀ yọ̀ràn kúrò lọ́rùn yìí o ọlọ́run ṣe ajẹjẹ o àì yìí máa ká ṣe nígbẹ̀yìn tàbí ká máa ṣe ní ọyọ kọ̀ọ̀kan ní kíni o ní ojoojúmọ́ ìbéèrè mi tún wá dé tàfẹ́ clear jẹ̀máà àwọn kan ò ní gbáwẹ̀ obìnrin tí ó wà off solat kò ní gbáwẹ̀ tí ò nírun obìnrin tó tẹ̀ bímọ tí ẹ̀jẹ̀ tí ìdàlára rẹ̀ kò ní gbáwẹ̀ arìnrìn àjò tó náà ti dáwẹ̀ tí wọ́n ń bọ̀ nílé padà gbogbo àwọn tá a wá kalẹ̀ àbálá rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀fìnkì mú nǹkan nǹkan mú nǹkan wàsásùn mú nígbà tí ó ẹ̀sà ìdí ìkírókọ rẹ̀ ni ó ti jẹun gẹ́láàrọ̀ lára ìbáyá ń gbà sí èdè bí aago méjìlá gbogbo àwọn èèyàn pátá apákan àwọn mímọ̀ wọ́n ní nǹkan méjì níbẹ̀ lọ́rùn rẹ̀ yọ gbàwẹ̀ tó ti já ń padà tó tọ́ ṣùgbọ́n kò gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́ obè tí ó di wípé ọmọra níbi twelve ó ti ń jẹun bọ̀ látàrọ̀ tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ pọ̀ oṣù lé nǹkan kọ̀ọ̀kan dẹnu rẹ̀ sí ìdálẹ́ ẹ̀yọ́ ó gbàwẹ̀ ń padà o ṣùgbọ́n nínú Ramadan tó wáyé ó gbọ́dọ̀ jẹ nǹkan mọ́ obìnrin náà sí ẹ̀jẹ̀ obìnrin lára rẹ̀ ọ̀rọ̀ méjì ni a sọ lórí rẹ̀ kò gbọ́dọ̀ jẹun mọ́ ẹlẹ́ẹ̀kejì sì ni wípé yọ bá wọn padà jẹ̀mọ́ lẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ dé ọ̀dọ̀ ń ṣe ọlọ́run pẹ̀lú táwọn sọ́ọ́bà sàràyè fún wa irú ẹni bẹ́ẹ̀ àwọn àfáàní àfẹ́ fi pín rọmọdán lè ọmọdé sì ti pín rọmọdán lè ó ti gbé lẹ́nu tó ṣe lọ́rọ̀ yẹn fún ó ti gbélé yẹn lọ ọyọ àwọn kan kú òpin lásìkò yìí kọjọ́ rẹ̀ yẹn fọ lásìkò yìí ọjọ́ rẹ̀ fọ padà gbogbo ẹnikẹ́ni bó ṣe wọn ní wọn sábà bẹ́ẹ̀ ni Mas'ud rọ́dọ̀dọ̀rọ̀ ó ní mọ́ni aftọ́rọ̀ fi awwali nahari man akala awala nahar falyakula akhira nahar ẹn ti ṣe rọrùn fún pé mọ yọ̀dá fi á jẹun láàárọ̀ ààwẹ̀ kọ́ máa jẹun tí ọjọ́run yìí kò lè ní ọlọ́run ti jẹun so fún díẹ̀ yìí jẹ́ máa ẹ̀jẹ̀ àjọ ẹ̀gbọ́n mi yé ń bí o mo ti wá jáwẹ̀ mi mo one o'clock mo obìnrin ni mí nínú tẹ́lẹ̀ láti àárọ̀ títí títí mo bá lọ nírun sí bí aago mẹ́ta sí mẹ́rin mo fún ẹ̀ tí ń jẹun lọ tẹ́lẹ̀ kí ló ní má jẹun mọ́ ẹ máa jẹun ṣùgbọ́n gbogbo orú ẹni tẹ́lẹ̀ ìbáṣẹlẹ̀ sí ẹ má ṣe yanya. ẹ má ṣe ya ẹ má ṣe ẹ má nínú kíni. nínú ọkọ ó ní arìnrìn àjò lóhun. ó tún wá jókòó wájú. ó wọ tàfi ńlọlé. pọpọ́fù ó tún wá já àfẹ́sì irúgbọ̀n ni rí. èyí mẹ́rin fẹ́ sàlàyé fún ẹ̀lẹ́à ìbẹ́ẹ̀ ẹjọ́ ẹjọ́ eléyìí náà gan-an mọ́ ní mọ́mọ́ ṣàìsù yutam ṣàìsù tómọ̀ yutam hmm. ẹ̀ ń bá gbàbí táwọn yóò ti furasí lọ́nà òdì kọjá wọ́n furasí lọ́nà òdì hmm. eléyìí lọ́wọ́ afa mẹ́sàlá kan lọ́dọ̀ àwọn mímọ́ ó sì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ à ń fẹ́ léyìí sọ pé ká sọ̀rọ̀ wa gbogbo ń tá a bá ń rí fìrìfìrì ká dá ilé ẹnu wa ká fi gbogbo ẹ̀ sọ́dọ̀ ọba àdẹ́dà ànàbí ìsáńjọ kan alẹ́ sàtàrà ń pè ní Jesus ńlọ ńlọ lọ́ba rí ẹnìkan tí ń yọwó máa yàn la kírísà wa pè pé n tó ń ṣe yìí ó kú díẹ̀ káàdì kí ló ń ṣe ó kí ló ń ṣe lọ́ba ah, ni ah, mo rí ọtọ́ eh, eh, eh, ó wò lòun yọ mo bínú o bóyá ojú mi lórí nǹkan mi hmm. ó ti gílẹ̀ fọlọ́n nù ó rí ebó lọ́wọ́jú ọlọ́run èdè nǹkan bíi aago mọ́kànlá àárọ̀ àìnírun ìbá ọba ti nírun padà ọdẹ wẹ̀ tán ṣe nǹkan kan kò ju bí wákàtí kan rẹ̀ lọ lọ́kọ̀ ẹ̀ bá ti rìn àjò dé òun ó sì gbàwẹ̀ ọjà àwẹ̀ ní fújọ́ torí pé àrìnrìn àjò ọlọ́run yọ̀ǹda fún torí pé àjò wàhálà náà ni tó ọba gbàwẹ̀ pẹ̀lú àjò yìí o yá gbà á padà nígbà tí rọmọdún bá ti kí ni o tó bá lọ tán lọ́kọ náà bá dé ní nǹkan bíi two sáwọn méjèèjì lẹ́tọ̀ àti súnmọ́ra wọn nínú àwẹ̀ wọ́n lẹ́tọ̀ àti súnmọ́ra wọn mo jẹ́ pé ní ọ̀rọ̀ ọ̀tà àkọ́kọ́ náà láti fi pọn àwẹ̀ lè wọ̀ lẹ́tọ̀ náà ìgbìyànjú àwọn mímọ̀ ìlélẹ́yìn èèyàn wá wọ̀rẹ̀ rẹ̀ lọ ọwọ́ á rí i pé tracy pé òun àti àwọn rẹ̀ jáde nù lé nítorí pé wọ́n súnmọ́ra wọn lọ́sàn-án àwẹ̀ lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí ń gbọ́rọ̀ káàkiri ara ń tà sọ rèé o àwọn nǹkan bíbẹ̀ yìí wọ́n mọ̀ fojú kékeré wò èèyàn tí náà pààrọ̀ tó ń lọ rèé mú mú wípé ẹni ibi ni wọ́n yìí ẹni ọlọ́run gan ni wọ́n èyí tí òbí ọlọ́run nù ní ti hàn ṣe èyí ó sì ti bẹ̀ wá sọ rẹ̀ ẹ̀dẹ́ni ibú wájú ọlọ́run so jẹ̀mọ́ àẹ̀dá kan ẹ má jẹ́ àjẹ́ tó bòròbòròbòrò pé gbogbo ohun tójú mi bá rí tó rí kòròkòrò yìí orí mi yóò tún máa fọlọ́ búra tí wọ́n ṣe yàgà tó sì jẹ́ pé tí wọ́n bá túṣu désàlẹ̀ kòkò lọ́dọ̀ ọlọ́run ìyìn tí wọ́n ń rò ọ̀tọ̀ ìyìn tí ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ hmm. ọ̀bàdàdà má fi wálẹ̀ o hmm. eléyìí ni díẹ̀ tí àátò kọ́kọ́ yán yànnà rẹ̀ nínú àwọn àdájọ́ àwẹ̀ wa kó tó pàtó máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ nǹkan àti olùbákìyà hàdá صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أكي أفاوة أم fadilatu الشيخ سليمان محمد الأول أم amúbíyá hafidhahum الله تعالى wa أوني عندهم ní à ń gbóhùn wọn ní àtàárọ̀ àti wọn ti ń bá níyàn nìna nípa àwọn ìdájọ́ ọlọ́kanjọ̀kan nípa ààwẹ̀ wa àbí ọlọ́run bá kọ́nà kọ́mọ́ṣẹ́ ìgbàanìjọ tó lọ́wọ́ ìkọ̀kan wa. a ní báyìí a láǹfààní láti pè wọlé àbóyá ní ìbéèrè kan àbíkejì arípé inú Ramadan làwà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn béèrè máa ń pọ̀ tó aláǹfààní báyìí láti béèrè ká jẹ́ kó jẹ́ lórí ọ̀rọ̀ Ramadan so that àlẹ́ yìí yóò tún lè kún yóò tún lè kún síwájú sí i àti síwájú sí i àwọn ibi tí a pè wá sí òun náà ni zero seven zero five five zero zero zero nine four nine zero seven zero five five zero zero zero nine four nine. àtàbí zero eight zero nine seven zero zero zero nine four nine. bákan náà a tún ní àǹfààní láti pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí náà zero nine zero six two zero zero zero nine four nine zero nine zero six two zero zero zero nine four nine so a ní àǹfààní láti pè wá sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a sọ yẹn.

wípé oṣù méjì gbáko òun ni fi gbà tó ṣe bẹ́ẹ̀ náà ni. si bàbá yóò sí kò ẹ̀rí ò sí lórí rẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àdéhùn kan wá tó lẹ́pẹ́ mọ́ so asari àwọn mímọ̀ wọ́n lò láti fi jáwa láyà ní òǹtọ́dẹ̀ ni wípé ẹni ọba jáwọ ẹjọ́ kan nínú láì jẹ́ wípé ó ní ẹ̀kíṣì lọ́dọ̀ ọba dẹ́dà bó fi gbogbo ọjọ́ ilé ayé tó kù fún gbààwẹ̀ kò lè ṣe déédéé jọ́nàmà kò sí ní bá mẹ́tò tọ́ ṣùgbọ́n ká wá sọ pé ń bá jáwẹ̀ ẹ̀rí ọ̀wá sọ̀rọ̀ pé sàpẹ́ ń bá jáwẹ̀ ẹyọ kan orítọ̀ wọn pọ̀ ní àforíjì yóò gbẹ́ ọkàn padà o yóò pọ̀ láforíjì kìí ṣe thirty ní ọ kìí ṣe sixty ní ọgbà àwọn tí ọgbà sixty à ń bọ̀ níbi ìdájọ́ tiẹ̀. ẹ̀fọ́ àkùnmọ̀ lọ́wọ́ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu wa maghfiratuhu. Kí ọlọ́ba ti dára báwọn ṣe kù wa. Ẹ̀bí wa fẹ́ ń fẹ́ bèrè ìbéèrè méjì kan. Aláàkọ́ ni pé ìgbà wo ni Sahun ìgbà wo ni ó tán. Sọlá ìkejì ní pé kí ni Muslim bá Okay, okay náà ẹgbẹ́ tó yẹ pé àsìkò tí ìrún wọlé yẹn gan náà ló wà ń bẹ̀ kí a máa fi bí five minutes lé àbí báwo ni a ṣe máa ṣe tó fi máa wọ oṣù náà. wọ́n ní àsìkò owó gẹ́gẹ́ ní sahur ni ó ń lọ wípé dẹ́n àwọn áàpù tí àsìkò ìrún máa ń wà ń bẹ̀ tó ń gbé wá yẹn pé tó yẹ pé àsìkò tí ìrún wọlé gangan pé ṣé a máa fi five minutes kún ni àbí ni a ṣe máa fi kírun. bárakàlá jẹmọ́ra wẹ́dà náà ní ìpìlẹ̀ ìgbìyànjú òun náà ló débi àyè yẹn tọ́nà ọba àdúgbà sọ̀tà tí ó sì kó ìgbìyànjú yẹn dànù ká béèrè pé ńgbà wo ni sàárì ń lọ a sọ pé ládùúgbò wo àti ìlú wo lọ́lọ́ báyìí ní irú bàbá yìí náà gan àárín bí sọ́ọ̀sì bíi two minutes ten minutes eh, two minutes one minute three minutes láàrin àwọn àdúgbò náà síra wọn ṣùgbọ́n lọ́wọ́ báyìí ládùúgbò tọ̀nà ọ̀dọ̀ tíá five forty seven aláwọn tí ó jẹ́ pé lọ́dọ̀ ọ̀tí five fifty ní ẹ̀kí wà ní sí àrí àwọn oní five forty five àrí àwọn oní five forty three sòkí ni ohun dẹ́rì ṣé wọ́n gbogbo tí lé ń bẹ̀ yẹn náà ẹ máa wo ohun tó da kọ̀mpútà láàmú o iṣẹ́ máa ń pẹ́ fájírù tí ń yọ náà kìí ṣe pé wọ́n yọ pì nǹkan tí wọ́n ń yọ ìmọ̀lẹ́ ẹ̀bọ̀ látara òru ni ọlọ́run sì ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni tí ń yàtọ̀ ń bẹ́ta rí o àsìkò náà láti wà lànà bí fi sọ fún apẹ́ gbogbo ẹni tí bá ń jẹ sàárì lọ́wọ́ tọ́wọ́ agbó tí ń pè o wọn pè fájìrì gbọ́dọ̀ fájìrì rí wọ́n ń pè lọ èyí tí ó sì mu ó ti jẹun tó kọ́kà mú mi lókù tàbí kọ́kà láàbọ̀ rẹ̀ tàbí kọ́sọ ẹnu ó sì ọlá kọ́sọ ẹnu nítorí pé àlùfáàjà rí ẹnu yọ náà ni kí ẹni kó ti yọ tó gbìm ṣùgbọ́n ìtìbọ̀ wa sọ yìí áàpù lẹ̀ jọmọ́ ẹ̀ ìlú ọ̀rọ̀ ìjẹ́ bẹ̀rẹ̀ ni mo kàn sáré sọ̀rọ̀ ní torí pé táwọn bá gbà mọ́ bá wọn ìgbàlà ní àṣà àwa wá pọ̀n mà ẹbí wọ́n bá ti kú òlẹ́rú ni tó yá bí ẹyọ́ oríire òlè dàrú o máa sọ àbí so ẹbí bó máa sọ ìbáàjẹ́ méjì náà ẹ̀rọ ìbáàjẹ́ tí náà ní gbogbo kéèyàn náà ti gbẹrù kú òfin kọ́ àti gbàgbọ́ kò ní ìdí àlàyé àdìgbọ́ yé nǹkan o àbọ̀m̀bẹ́ o àbọ̀m̀bẹ́ padà o so ìyẹn bẹ́ẹ̀ bákan náà àwọn akúta ń sọ yìí jẹ̀mọ́ àṣẹ rí tẹ̀síkò lápò ilẹ̀ wọlé gangan tó wọlé agbọ́dọ̀ fún láwọn àsìkò kan lásìkò preparation gbogbo preparation yẹn wa náà àtọ́rọ ẹ̀tọ́fẹ́ sárúwẹ̀ ní ẹ̀tọ́fẹ́ sárúwẹ̀lá ní ẹ̀tọ́fẹ́ kan ara rẹ̀ náà ni àwọn àfá àjókò lórí ẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ní tó bá jẹ́rùn àsùnbà mẹ́tò ẹjẹ́ á máa fún twenty five minutes sábà pé ìdajì lòun kápẹ́ fájìlì lọ ní ìsìn ní five fifty forty seven àbí five fifty lápẹ̀rẹ̀ ẹ fún twenty five minutes sí káàkiri quarter after six so tó bá jẹ́ ìrun ti zoom twenty minutes kápọ̀ wọlé lè sè ní eh, twelve fifty nine kápẹ́ one lápẹ̀rẹ̀ kámọ̀ tí ò ní one twenty fún preparation pé raise so bákan náà eh, asiri òun náà ń wọlé lè sè ní eh, four nineteen so kápọ̀ twenty minutes sí mẹ́bìrì kẹ́ ní á dá ọkọ̀ ten minutes fún so iṣẹ́ iná twenty minutes so gbogbo táwọn ti ní tí àlùfáàjáde bá ti ń àtàrà sáńtàlì kò bá ti ń wọlé tá a mọ̀ fún àpò ní oṣù kankan ní o ká panupọ̀ but òwe ṣe ń tẹ́lẹ̀ kọ́ ọ̀dà sí ká pe gbogbo ìjàmbá ìjàmbá sí ká jẹ́ ìpín ọ̀rọ̀ fún ẹ pé mo fẹ́ múra mo fẹ́ ṣe nǹkan kan tó o bá ti gbọ́ tí o ti pè ọ́n tí máa mọ̀ pé látàrí ìkọ́mù ó dùn nígbà yìí o àṣùbá twenty five àìlá twenty asiri twenty magiri ten ìṣáì twenty. so tí ìjọba bá bá níbi ìbáwò pé à ah, eléyìí ó ti tó mú gbẹdẹmukẹ lọ́jù bó ṣe yẹ lọ bóyá àwọn tí wọ́n zù ní àpọ̀jù ní eré àyẹ wọ́n lè dá àtúbà jẹ́ náà pàtàkì ní minutes tó ṣùgbọ́n kí èyí sọ̀rọ̀ sẹ́ni kan kẹ̀dà gbọ́n láyà náà láti dọ̀mọ̀ àwọn àtàjọ ń torí pé ọmọ àyá ni á ẹbí jọ ní àbáwọn gbàjọ wà ládùúgbò àwọn ẹja rẹ minutes fún tàṣùbà ẹja rẹ fáìfù náà kó bìtà ìlà kọjá minutes ẹja rẹ fáìfù náà kó bìtì àlàsáì kọjá fifteen minutes ẹja rẹ fáìfù náà kó bìtì mọgìrì kọjá five fáàbì náà kò bí ti ìṣá yìí kọ́lẹ̀ sí báraka lọ fíkùn tábà jọ ní eré ìlànà àwọn kọ̀sá burú mẹ́. Jazakumullahu khairan. Naam. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ìbéèrè pẹ̀lú ọkùnrin. Kí ló ń kọ́ ní ìbẹ̀rẹ̀ tí ń pè wá? Àbú àpẹẹrẹ mọ̀ ń sọ̀rọ̀ Naam. Ọkùnrin tí láti ìgbà ọkùnrin tó wọlé tọ̀ ìyàwó rẹ̀ ní ọ̀sán àwẹ̀ tí àwọn ọkọ pé yóò san tàtàbíyìn nígbà tó wá ń san tàtàbíyìn ní ẹ̀jẹ̀ wá tó wá wọlé tọ̀ ìyàwó rẹ̀ ẹ̀jẹ̀ ṣé yóò tún san tàtàbíyìn ní yóò ṣẹ̀tẹ̀lẹ̀ rẹ̀ ní àbí yóò máa bá lọ ìbéèrè tó ní wọn. mọ́ṣálà á dìbẹ̀ ara àwọn ibi tí gbòǹgbò tí wọ́n sọ̀rọ̀ ó ṣeé ṣe kó jẹ́jọ́ mẹ́jọ bí ìnìlá ìtàhálà so ẹ ẹ fọkàn bá bá àwọn afọwà lọ so wọ́n yànnà rẹ̀ bí ibn lai tààrà tó bá ti dọjọ́ mẹ́jọ hmm. naam salaam alaikum ẹkún kúrò níbi rédíò yìí ẹ̀ tàbí kẹpa ẹjọ̀ mo fẹ́ gbèrò kí lórúkọ yín ìbùdó ẹ̀ fi ń pè wá naam kí lórúkọ yín ọ̀ lè sọ́rọ̀ èèyàn lẹ̀ kí mọ̀ sọ́kọ̀ lẹ́ẹ̀kan náà ní ọ̀sán méjì. láàmì. orúkọ mi wà ní fáìlì kọ̀ọ̀rọ̀ lọ́lọ́gìfì láti ìbàdàn mi. lọ́lọ́ bí ìlú wà fáwọn ọlọ́run dára káàkiri ọmọ ìjọba àti ọmọ àgbàdo ọlọ́run lè gbàdá kí wọ́n lè gbàdá rẹ̀ kalẹ̀. ṣé ní ẹgbẹ́ travel lórí ọ̀rọ̀ àwẹ̀ tí bí ìbára pé kò lè àdúgbò bá ń pa lẹ́yìn tó gbogbo travel téèyàn láti lè travel tó lọ ń ṣe kọ́ máa gbérùn kù lẹ́tọ̀ọ́ fún o lè jáwẹ̀ ń bẹ̀ ọwọ́ kùsọ̀ bó ṣe rọ̀ lọ́rùn àti bí ò ṣe rọ̀ lọ́rùn kọ́lá ìbàdàn tí kò èèyàn lè jáwẹ̀ nítorí rẹ̀ ó kùsọ̀ bó ṣe rọ̀ lọ́rùn àti bí ò ṣe rọ̀ lọ́rùn. Jazakumullahu khairan. Naam. Wa alaykum wàlíbi tara ẹgbẹ́ tó tó bèrè pé inú rẹ̀ nínú àwẹ̀ ní tàbíwá ṣé tí yorùbá fẹ́ sùn ní wákàtí ẹ̀jẹ̀ ṣàrìtàn ní ọ̀pẹ ojúde àbábí tá tí ẹ̀ kí wọn ṣùgbọ́n tí wọ́n fẹ́ sùn tí àwọn èèyàn sùn kiri bẹ́ẹ̀ tí ìyẹn ní ìyẹn lẹ́sẹ̀ àti sùn sí ìṣòro. o torí níta ìsọ̀ gbẹlẹgẹ o ẹ tún sọ. ẹ̀mí ṣe tí yorùbá fẹ́ sùn bí ẹ̀fẹ́ rẹ jù àti ẹ̀jẹ̀ ṣàrìtàn ní àti àti àti kí wọ́n so ìwà àbẹ̀kẹ̀ ìyàwó rẹ̀ á sì rí bẹ́ẹ̀ ṣé ọkùnrin mẹ́ta wà fi mùsùn lẹ́gbẹ́ àdìgún ọ̀gbìn mùsùn lẹ́gbẹ́ rárá fún lọ́sí tuntun rẹ̀. àbú ọ̀rọ̀ yìí àdàrú láíláí ah, ẹ̀ ní sẹ́fìn ìbéèrè ìwà láàyè alẹ́wò pé ah, irú ìbéèrè ńlá ni o nítorí pé téèyàn ọba máa ń gbà mí téèyàn sì fẹ́ sí lọ́hùn lásìpé mo fẹ́ràn ọlọ́run ìfẹ́ ṣe mistake ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè yóò fi hàn jàrá rẹ̀ tí ó sì mímọ̀ jẹ̀mọ́ ẹ̀ lè jọ sùn papọ̀ o mo fẹ́ rẹjú ìyàwó náà fẹ́ rẹjú àrígbàtà àti ìgẹ̀kan so orí bẹ́ẹ̀dì èèyàn tó rí òkòrí mọ́sálásí ó tó lọ sàgbàkó kẹ́kẹ́ so ẹ̀lẹ́fà ìmọ̀kẹ́ni ilé tí wọ́n rán kiri làwọn àbájọ pé ẹ̀sọ̀ fún tọ̀ wọ́n ní ta ni ẹni ó nífẹ̀ẹ́ ọlọ́run tó wá fẹ́ máa rìn náà pọ̀hùn nífẹ̀ẹ́ ọlọ́run ṣùgbọ́n ń fi àìmọ̀kan rìn àwọn ní tí ò yọ́ bá jẹ́ bìkan yọ́ kà bìrú sọ́rọ̀ ń dọ̀kẹ́ ní pé ah, ah, ah, ọba ọdá sẹ́lẹ̀ ọba ọdá sẹ́lẹ̀ rẹ̀ so ẹlòjọ sùn lórí bẹ́ẹ̀dì yẹn bẹ́ẹ̀dì yìí ò di àrámù fún yín so ọba dẹ́dẹ̀ ò ní fi ilẹ̀ àwa ń sọ eléyìí náà fún gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ pé pòròpò nìkáwù yìí nígbà ọ̀mọ̀dọ́ máa kú bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí ara yìí sì ń bẹ ní òpópé ìní ẹ máa kárí sí kárí sọ ìyẹn ló fa àdíìtì tọ̀wọ́ bó ṣe ìpàdíìtì ọ̀fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ lọ́rọ̀ tọ́ tẹ́lẹ̀ ẹ̀yẹ́ nìkan wọ́n sàkọ́ ọ̀dọ́kan ọmọ ní àjọbí ẹ̀sẹ̀ yẹ̀rẹ̀ kìí àwọn ẹ̀lára sáwọn ẹ̀lẹ́ni àì mẹ́ta wo ẹ̀kọ́ wá dé àwọn ẹ̀lẹ́ni àhà kí alábú ti mẹ́mẹ́ wọ́n gbà táwọn owó ẹni àkọ́kọ́ lọ́ba jọ́dọ̀ ẹni àkejì ọba jarúgbó àdìsí ọ̀bẹ̀dẹ̀ bùlẹ̀ lọ́dún ọjọ́ rẹ̀ sàlám ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yìí náà ó ń kálukú dára rẹ̀ mà ẹlòmíín bẹ́ẹ̀ ni pé ah, kọ̀sára burú mi kẹ́ ẹ jọ sọ̀pọ̀ nǹkan mí ni ọ̀nà ọmọ náà sí so ká kí ìsara dáadáa kò nípìnlẹ̀ lẹ́sìn o ẹ̀sìn ọ̀sọ̀ fún a wípé àlejò sí kí ni o láìjọ sọpọ̀ ṣùgbọ́n ní bọ́lá òṣèlú kálukú àti bẹ́ẹ̀mì ẹlòmíì ṣe máa rí ọwọ́ akúsọ̀wọ́ kálukú sínú nípìnlẹ̀ ti tẹ̀sìn kò sí aburú bẹ́ẹ̀ o. jazakumullahu khairan náà. ẹjọ́ sí. a ní ẹ máa bá mi sọ bí ẹ bá ti ń é ọ̀rọ̀ kan ilẹ̀ ẹ̀sìn. náà.

Wàríkùn Sọ́lám wa rahmatullah. Àwọn ẹlẹ́tọ̀ wa náà rẹ̀ pé. Kí ni bèèrè yìí? Mo kọ́ ẹlẹ́tọ̀ àpá kan ní àlẹ́ àná ni. Ẹ mọ́ dákọ̀ o. Ẹ mọ́ dákọ̀ àbúmọ̀ àbúsọ̀ láti àkúrẹ́. Ee, àlẹ́mọ́dà kọ àfáà kankan ìbéèrè yẹn bí wọ́n yìí sọ pé kí èèyàn bá ti tàbí ìjọba yìí pé èèyàn lè jẹ oúnjẹ gẹ́sọ̀ ẹ̀sẹ̀. kò sí tó bá ìlànà lẹ́yìn. Kí tí arákùnrin eh, wọn ṣe bá fi peter bí nígbà yóò ọsàn fàyè lè tó bẹ́ẹ̀ máa fi break àwẹ̀ eh. wọn ní ìyẹn lè jẹ oúnjẹ girlfriend ẹ̀ wọn lè jẹ tó tó tó bá ìlànà ìsìlámù. pé tí ìbàdí kọ́kọ́ sínú lẹ́tẹ̀lẹ̀ so tó bá jẹ́ kó fẹ́ jẹ́ǹjẹ àlè rẹ̀ ẹ lè má lè má pè ní girlfriend bí wọ́n fẹ́ jẹ́ǹjẹ jẹ̀mọ́ ń bò láfẹ́ tú bá ná. ẹ̀yin náà wọ́n tó kí ló dùn náà bí bèrè pé oúnjẹ àlè àbí nǹkan kan ti wà ó náà mọ̀ pé nǹkan bẹ̀ tó ń ṣe sí ọ̀dà ìbéèrè kan mo fẹ́ fi ìdáhùn sí mo kàn fẹ́ gbogbo wa jọmọ àtàrí ọ̀pápọ̀ o hmm. rọmọdún ọ̀nà ti dé oríṣiríṣi kan lẹ́ẹ̀mọ̀ gbọ́ o jọmọ ẹ̀ dákun ẹ àwa gangan ni ká dúró déédéé ìntà máa gbọ́ yìí bá a ti máa gbọ́ ìtọ́ da láti máa gbọ́ ìdàkejì ẹ lọ mú lọ ájẹ́ àmú ti yí mẹ́sìn ó ti dọ̀ràn báyìí o hmm. ibi tájàmù bá ti ń rọrùn ibẹ̀ ló kù tẹ́ ti máa gbọ́ ní ìntà àròpé yóò máa ṣẹlẹ̀ ibẹ̀ mìíràn náà tún lè tún dàrú o ṣùgbọ́n dídàrú ti gbè òní dàbí tìbí tọ́ba ti jẹ́ wípé àwọn èèyàn ń wá ojú rẹ ní ìsìn láti fi wò wípé bóòlù ayé tó ń gan bó ṣe dáa kìí ṣe pé bóòlù ayé ṣe pàdé ọlọ́run ọba dáadáa jọba ìjọ ẹjẹ aṣọra wa dáadáa ẹni títí lọ gbó lẹ́nu ọ̀nà bàbá olówó láti ọ̀nà tó ń kú bí oṣù méjì mẹ́ta mẹ́rin pé aládé ẹ̀ máa pòmótì máa polówó yín gan láàrin ẹ̀dájà yọ gbé ẹjọ́ wọn mọ̀ mímí náà kéwù ẹ̀dá kan kí lọ fẹ́ lọ máa wí a sì ń rí pé gbogbo nǹkan tó ń kò sí ìdánu tí ìdánú bá wà látọ̀dọ̀ àwọn àfáàwọ̀ àgbà látọ̀dọ̀ àwọn àbáyé mọ́mọ́ àgbà látọ̀dọ̀ gbá àwọn kan fásitì ah, nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan tí wọ́n sọ rèé tí wọ́n gbọ́dọ̀ lọ́dọ̀ ẹ̀pẹ̀ wá kí mo lo ti rẹ́ni tó sọ yìí kò sí yẹn àìmọ́sírì mo sì tó ń ta àsìkò yọrọ ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ Àkúrẹ́ ọ̀rẹ́ lòdì sí ilẹ̀ ẹ̀ nìṣẹ́sì mo fẹ́ kẹ́ bá mi rí sí irú àwọn àlámẹ́rì nítọ̀dọ̀ tí náà bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀rọ òní fi ilẹ̀ ìgbà kọ̀ọ̀kan ẹ̀ sì ní ẹ̀ pàdé náà ọ̀bàdàn tí ó yọ̀nú sí ah. bákan náà wọn ò ní kó páńpẹ́ sí lọ ah. níjọba ìkíámà káyọ̀ sí àwọn àfa àwọn ilé ọ̀bàdàn ó sì máa bá ara yìí lọ́wọ́ wa barakallahu fikum kò sí tọ́ jọ ogbon táwọn èèyàn yìí wí o àti máa dọ́gbọ́n fi nǹkan tí ọ̀dà tó fọ nǹkan tí ọ̀dà ìrẹ̀lẹ̀ ìjẹ́ jẹmọ́ra bá bá ṣe ń tọ́fọ́ bá dọ́dà wọn ò sọ pé ká tó padà síbi ẹ̀sẹ̀ síbi ẹ̀sìn yìí síbi ìyàwó ẹ̀yẹ náà ọ ń fọ̀ wá díẹ̀ díẹ̀ ni kálíbà àmọ́ ẹ má fẹ́ rí ẹ̀wọ̀n lọ ní ẹ̀wọ̀n tá a ti ń lòdì nínú ìsìlámù ó sì ń pù pọ̀ tá ló àtọ́rọ̀ nǹkan máa bí máa yí kalẹ̀ náà. barakallahu fina wa fikum. jazakumullahu khairan. naam.

Ah, tàbá ìsọ́nà ti jọ́ náà látó sọ ó lè tẹ́jì jọ́ kejì ṣùgbọ́n ìrìn lórí ọjọ́ kan èèyàn lè tọ̀sẹ̀ kan náà kò sábú mẹ́ ìṣá o. àkàrọ̀ kan náà nígbà tẹ́ ń sọ̀rọ̀ pa ẹni tí ó fẹ́ ṣe ìtààmù lẹ́yìn ìgbà táwẹ̀ ti lọ ṣé àwọn aláìní ṣé dandan nìkan gbàwẹ̀. no jazakumullahu khairan kí ló rẹ kí wọ́n iná àlọ́bà tá a fi sọ wípé kèrè ẹni kọ́ jẹ́nu àwẹ̀ náà hmm. tàbí kọ́ jẹ́ dandan tí ń gbàwẹ̀ ọ̀dà ìwé ni òfin ẹni tí ń tún gbàwẹ̀ lọ ọ̀dà tí ò sí ti ọ̀jẹ̀ hmm. so làwọn bàbá wa àwọn bàbá wa mọ̀ṣẹ̀ sí o hmm. wà lẹ́wọ̀n tẹ̀sí iye tí wọ́n pèrè ju rí ọlọ́ọ̀fọ̀ wà lẹ́wọ̀n wa iná fi máa mú ọ̀dọ̀ ń gbà tí ó jẹ́ pé kò níyàwó lé tí ó sì tún tí ìdípò kíẹ̀tì ara rẹ̀ wọ́n máa sọ fún àwọn pé mọ ìgbóúnjẹ fún wọn ìgbóúnjẹ fún torí ìyá àgbà torí bàbá àgbà wọ́n máa rí pé lọ́wọ́ rẹ̀ ti máa ṣe kíní wọ́n lè mú sìnkọ́ lómi wọ́n lè mú sáré rẹ̀ lómi wọ́n dọ́yìn àwọn kan mọ́ra wọn dákun dákun bá bá bá lè dákun mọ́ wọn. zero nine. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹjọ́ bá ẹ̀ẹ́ ní ọdún ní kọ́lẹ̀ tó wà ní inú orí ń ta. Kí ni bọ́ọ̀lù ṣùgbọ́n ala Má Maa, tún sọ mà. Ẹ tó lóyún. Ọkọ̀ẹ́. Tí ò lóyún ọgbọ́n àti ìgbàwé. Báwo ni máa bọ́ aláwẹ̀? Ọ̀dà fẹ́ṣà odidi tọ́píìkì kan lòun tààbà yíyanjú ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. Kì í sọ lórí ìṣẹ́ àtẹ́tí ń tọ́mọ lọ́wọ́ náà. Olóyún àtẹ́tí ń tọ́mọ lọ́wọ́ di ìdílé ìtara lára àwọn ìdájọ́ tẹ́ gbọ́ lórí bí wọ́n ṣe san àwẹ̀ 0906 2000949 àwọn ibi tí a lè pè wá sí nìyẹn tí a bá ní ìbéèrè kan àbí kejì náà. sàmàlìkù. wàlẹ́kùn sàlá mọ́rànlọ́sọ. This call is now being recorded. A ní ẹjọ́ wà ní inú oyún sá. Kí ni báyìí láti máa kọ́ aláwẹ̀? Àgbẹ̀ ń ṣe èèyàn tún lẹ́tà àtìgbàwẹ̀ yẹn padà. Aláàbáyé pí ààrẹ pẹ̀lú ògbọ́n ẹ̀rọ bọ́ọ̀bẹ̀ kìí sọ fẹ́yìn nìkan fún gbogbo àwọn obìnrin wa pátá fún wọn farabalẹ̀ gbọ́. Àlàyé rẹ̀ fọkànbalẹ̀ odidi tọ́pìkì ló dé. ẹ̀kẹ́ ló sọ wọ́n bá ní ṣàlàyé ẹ̀bí ìdìnnìláì lára àwọn ìdájọ́ tí wọ́n ṣàlàyé òun náà ló wà sọ ẹ jẹ́ ká máa fọkàn bá wọn fọwọ́ lọ. kìlómítà omi kìlómítà omi ẹ̀ ṣáàlà. zero nine zero six two zero zero zero nine four nine. naam. hello. ẹ̀ náà ẹ̀ náà. sàmàlì. wàhálà ìmúṣàlá wa rahmatulah ọlọ́run kó bá a sàn án sí ètò alẹ́ sàn. àmín. ọlọ́run bá a ṣe dáadáa fún wọn. àmín. ìbéèrè mi ni wípé bóyá nísìnyí èèyàn wà. ẹ jọ̀ọ́ ẹ dárúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè mọ́. ó mọ̀ yìí ẹlẹ́ẹ̀fà òbí àtìláti ọ̀run. Hmm. tó bá jẹ́ pé èèyàn gbà rẹ̀ lọ́wọ́ sùn ó wá wò wípé sára ń ṣe rí èjì bí ẹni tó ti ń lọ bíi sísìn ó dẹ̀ máa ń sábà fi tẹ́sì bíi tẹ̀ ṣúgà ṣó lẹ́tọ̀ọ́ nínú àwẹ̀ yẹn tó wò gbà ilé ah, mo ṣe fi ìlú mi wà òkè ṣó lè lọ ṣe tẹ́sì tọ ṣúgà yìí. ẹ̀sẹ̀ rò pé sọ́jà àwẹ̀ rẹ̀ ó lè lọ ṣe tẹ́sì yẹn insha Allah ṣùgbọ́n jẹ̀mọ́ra kámúdà aláàmù gbogbo ẹni tó wà ní pò nọ́ọ̀sì àárẹ̀ kan tó tẹ́rù wá ń bà pé nkẹ́kẹ́ lè tẹnu ẹ̀yọ wọ́n pinlẹ̀ ti sọ pé kọ́gbà rẹ̀ padà tó bára yìí mọ̀ tó ń gbà tó bá ráyè lẹ́yìn ọ̀rọ̀mọ̀dọ́n tó bá jẹ́ pé ẹni tó jẹ́ pé ààrẹ tí ò lè kú ò ní ó ní kó máa bọ́ ọyàn kámọ̀ lè dààmú ara wa. Náà. Wọ́n ní Zero nine zero six two zero zero zero nine four nine so a láǹfààní àti kan sí a ní àwọn ìkéde pàtàkì kan tí a fẹ́ sọ fún wa. náà mẹ́lọ́. àfáàjà mi láti mọ́kọ́lá. náà. nínú àwẹ̀ ní ẹja jíjẹ kò àwẹ̀ jẹ. ẹja. ẹja jíjẹ. kí lè rù débẹ̀. jẹ́kọ̀ bá àwẹ̀ jẹ bàbá kí ló mo kàn bẹ̀rẹ̀ àpẹẹrẹ kí n ṣe ẹja léèfé nǹkan jíjẹ ní àlèmọ àti àlè náà báyìí. ìwé ẹja tí mo tán ti lè níta. Oye kò lè mi kí mi ń ká ọ̀rọ̀ yìí àdàrú gba àràbù lẹ́nu gbogbo wa ah, gẹ́rú ọ ah, bàbá wàláì tẹ̀yìn sọ̀kalẹ̀ bí oṣù láàrin láàrin ah! ọlọ́run ṣe o ah, wàláì tẹ̀yìn sọ̀kalẹ̀ bí oṣù bàbá mọ̀ ọ̀rọ̀ yìí kìí ṣe àsìkò yìí tàbí ṣe wọ́n pè fẹ́ àfà ìdárí ní ìsìnkà tẹ́ ẹ̀kí ìjẹ́ yìí ọkàn yìí ọkàn nígbà tó tọ́ èdè ti mọ́ ìtòjú ẹ̀kọ́ tó fẹ́ ẹ̀tọ́ yìí ọlọ́run wọ́n sáré pé ọmọ wọn náà ní á ọ̀rọ̀ náà láti sọ wọ́n tẹ̀rọ wà ní ọ̀lọ̀ lórí rẹ̀ táàbà bàrẹ̀ tí wọ́n ṣe wọn nífẹ́ kó sú wa ṣùgbọ́n mọ̀ pé a ń jẹ́ ìfìlẹ̀ bèèrè ẹja ṣe wá gbogbo àìdẹ̀já ńgbà tí oṣù rọmọdún náà nígbà rọmọdún ò ṣe wá kó bá ẹja nígbà tí èsè wẹ̀ wọ́n ti ní pé ààwẹ̀ ní tá a máa ṣiṣẹ́ pé àìwẹ̀ àmì àwẹ̀ ní àwẹ̀ so jẹ̀mọ́ra ẹ̀rì ní pé ọ̀pọ̀lọpọ̀ tí ọwọ́ rọ̀mọ́nà ti ju mẹ́ta lọ nísìn hmm. agbárí ti sọ wípé òǹdà òǹdà ìṣe fẹ́ gbà kéṣù nìkan fẹ́ gbà àtẹ̀ntì jẹ àtẹ̀ntì mu po náà àtẹ̀ntì mu oyin gbogbo ẹ̀ náà mara wọn ní nǹkan tó jẹ́ pé wọ́n sọ lóókọ míì ni kéṣù ọkọ rẹ̀ nìyẹn ní tá à ń pè ní ẹja yìí ẹja tí gbogbo wa mọ̀ lẹ́ja tọ́jọ́pọ̀ mẹ́kẹ́ gan náà máa náwó sí tọ́ba lọ́wọ́ àgbàlagbà kò sí tó ní ká mẹ́jẹ nínú àwẹ̀ àti èsì nínú àwẹ̀ ṣùgbọ́n nǹkan bí ìta aṣọ lóko ẹja bọ́yá èéfín kan là ń gbá orí bọ́yá kankan ni lọ́dà eléyìí eléyìí náà ẹ̀dá kò kí sí pé jẹ̀mọ́ ẹ̀jọ̀ ẹ̀sìn wa ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lára wa ara ẹ̀ náà lẹ̀mí wa ara ẹ̀ lálàáfíà wa ara nínú déédéé bọ́wọ̀ fi sínú ìsìlámù yìí wọ́n nígbà táwa bá já ká mọ̀ máa bọ ẹsẹ̀ kan lọ káwọn ẹsẹ̀ kan lẹ̀ torí àbòsí láti fẹ́ jẹ́ ti tèmi tí a máa fi ẹ̀yọ bákan náà ká mọ̀ dùn òmù oòrùn kábala wa apá kan wà ní òjì kíkọ̀ wà ní oòrùn ara wa èyí mẹ́nu òjì ní ìsìn èyí mẹ́nu òrùn àǹtí ìyàjẹ́ ká mọ̀ gẹ̀rún orí ó ti pé apá kan lọlẹ̀ apá kan irun àáfàdì kan àdìdì kan lẹ̀ ibi afẹ́ ìyọ́rọ̀ láàfíà ibi kátó wá sọ bàdà kejì jọmọ ẹjọ ẹgbẹ kan ẹjẹ gbìyànjú ẹjẹ máa bẹ kéṣù ọmọ ní pẹ̀lú ayé wa ní sẹ́yìn ilé méjì àlọ náà nu wẹ́rẹ́wẹ́rẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo fàṣìkò yìí mo fi rán yìí ọbàdà tó ń dúró yóò mẹmí náà yóò gbogbo àná dùn yóò gba tí ọ̀fẹ́ lẹ́nu wa èyí tó fẹ́ ní ọmọ fún wa èyí tó sì wà fẹ́ tí ó ti alóore yìí ọwọ́ á pọ̀ ju nǹkan tí ọ̀pọ̀ wà láàrin lọ jẹ́mú ẹ̀dákun ilé ìwòsàn kó bá ìtẹ́rù pọ̀lọpọ̀ èèyàn òrówó tọ́jú ara rẹ̀ tó jẹ́ pé díẹ̀ díẹ̀ bí ẹ bá yẹn náà yẹn dífẹ̀ lọ́pọ̀ ẹ̀ ọ̀bà lẹ́nu ò ní jẹ́ kí a fi àdánwò tá a lè bọ́ mbẹ̀ ká ti ṣẹ̀ṣẹ̀ lẹ́wọ̀ yọjọ́ àlàáfíà náà láti fi rẹ̀ a sì lè sẹ̀rí dáadáa a rò ju ayé wa lọ́nà ìyọ̀nù ọlọ́wọ́ bá a sì sẹ̀rù ká bí ìyọ̀nù ọlọ́wọ́ bá barakallahu fina wa fikum wassalamu alaikum wa rahmatullah. wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. gẹ́gẹ́ bí a ti sọ fún wa wípé a ní àwọn ìkéde <clears throat> bíi méjì kan tí a fẹ́ sọ fún wa alákọ̀ọ́kọ́ òun náà ni wípé à ń fi àsìkò yìí a fi ń kí gbogbo àwa ọmọ ìyá èyí tí a wá fún ètò pínpín ẹ̀rọ ìlọ́ta èyí tí àjọ alwakfo islamic foundation ti ń bẹ tátàrí àyà àwọn àfáwà lábẹ́ àkóso àwọn fọ̀dílà tó sheikh Suleiman Muhammad al-awwal amúbíyẹyà àfihàn ọmọlọ́wọ́ tààrà wà á ń kọ́ ló jẹ́ kárí wọn pẹ̀lú rí dáadáa àwa tí a wá wọn ní ká kí wa wípé àkó èrè a wà rí wípé ètò náà lọ létòlétò ó sì lọ dáadáa gẹ́gẹ́ bí àdéhùn wípé àwọn tí wọ́n jẹ batch b inshallah ta'ala ká ṣe tí a padà máa ìgbà tí bá pín fún àwa náà bákan náà fi àsìkò yìí sọ wípé ọmọ kan ní ká má àwọn àwọn ni wọ́n ṣe agbátẹrù nǹkan yẹn so àǹfààní wá sílẹ̀ fẹ́lòmínà tó bá wù náà bá wò pé ah, èmi náà tẹ́ ẹni tó bá wo ètò yẹn lórí àwọn obìnrin online a rí wípé ah, àwọn èèyàn pọ̀ gan tí wọ́n ní bùkátà sí so ẹni tó bá yẹ pé bóyá náà tún wò pé òun náà tún fẹ́ wà ní àwọn sponsor tí ó tún láǹfààní láti ra nǹkan yìí láti fi pín fún àwọn ọmọ ìyá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé wọ́n ní bùkátà àǹfààní e tó ṣe wà láti ṣe bẹ́ẹ̀ so à ń fi àsìkò yìí àti ń kí ẹnì kọ̀ọ̀kan wa àbí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó kọ́mọ́ṣà ìsan gbogbo àwọn tí wọ́n jẹ́ lẹ́tọ̀ náà kọ́mọ́ṣà ìsan wọn ní ẹ̀ lọ́sàn tó san wọn lẹ́sùn lóore bákan àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ nǹkan náà kọ́lọ́run kó jẹ́ kí ba owó wọn láéláé. ètò ń gbọ́ yìí kan sẹ́yìn wípé ètò yìí ní bùkátà sí ẹ ọkọ àti ìyàwó àwọn náà ni àwọn tí wọ́n tún jọyìn wà fún ètò yìí àbí ọlọ́run ọlọ́run má jẹ́ kí ti yín ó bàjẹ́ o má jẹ́ káàrin yín ó dàrú láíláí má jẹ́ káàrin yín ó dàrú o oore yín ọlọ́run jọ máa lékún ni o àti àwọn àfáwà tó ti wà nílẹ̀ táwọn náà ti ń ṣe sábàbí dáadáa yìí ọlọ́run má jẹ́ kí ti yín ó bàjẹ́ o jẹ́ kí ọmọ ìyá tó ara kùtì nígbà jẹ́ tán wọ́n sì ṣàdéhùn fún àwọn tó ń padà bọ̀ mm. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala máa ṣe dáadáa fẹ́nìkọ̀ọ̀kan yín má jẹ́ kẹ́ ẹ̀sùn kún wálé la hawla wala quwwata ilẹ̀ ìbíláhìlà àlìlà ọ̀dún insha Allah ta'ala ibi náà ni a ti dánidó fún ti ọ̀sẹ̀ yìí nígbà tó bá tún di ọjọ́ mẹ́jọ a tún máa pàdé àwọn àfáà fadilatu sheikh Sulaiman Muhammad al-awwal amúdíyẹyà hafidhahullahu ta'ala wa ra'ah abẹ́ ọlọ́run bá kó tó di ọjọ́ mẹ́jọ náà kó má ṣe ìmọ̀ kíyèsí ẹnì kankan wa kó sì gba àwẹ̀ Ramadan náà kó má ṣe ìgbà níjọsìn lọ́wọ́ wa kó jẹ́ kí a rí ìparí rẹ̀ ká gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé ah, subhanakallahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته ويعلمهم